Okoto, Okoto, Okoto, Okoto means spinning top Okoto means spinning top àwọn ọmọdé ń fi Okoto, ṣeré àwọn ọmọdé ń fi òkòtó ṣeré